hell is going on here. ọmọ ẹ ló dé láti school lọ́sàn-án yìí ó dẹ̀ gbé assignment math gbàǹkangbì kan wálé mi ò mọ mathematics so mo wá fi ń wẹ́lọ̀ pé ẹ jọ o ta ló mọ math o ta ló mọ math o wọ́n bá ní bọ̀dá Chinedu ló mọ math. <laughs> yes <laughs> this Chinedu you are seeing here <laughs> this is mathematician algebra uh, uh, almighty formula LCD LMS everything. almighty formula sir ṣe rí ní school teachers ọkùnrin mẹ́jọ lani ní méje nínú wọn níyàwó yín ti bá sùn. ẹ fọ̀rọ̀ owó sílẹ̀. kí n fi ti sanwó. ajá ó ti gbé ibi sista Bíntàn kí obìnrin wà láyé kó má lè mara dúró láti pé kò lọ́kọ lé. wo ajá ò gbé ibi wọn kankan lọ wọn kàn ní ojú kòkòrò ó lè wọ bíà wọn bílíkì ni sórí tí obìnrin bá ti wà láyé tí kò bá ní ìtẹ́lọ́rùn kó ní mansion as in kó ná the whole world kò ní ìtẹ́lọ́rùn o. ẹ wò dájú òun ojú wọn ò ní jẹ́ kéèyàn sùn láàárọ̀ pátápátá wọn ò ní jẹ́ kéèyàn sùn lálẹ́. skin tó tó jọlọ báyìí ló gbé sínú òrùn yẹn gbé ẹ káàbì máa tó dé. tó bá jẹ́ kí n gbé ẹ e, máa kú o. Ah. pàdé pé kọlẹ̀ ń irú ẹ̀ṣẹ̀ wo ni mi ò bá ṣe é tó fi gbé kọ́ fún mi. ìyá tó ti lọ. pákẹ́jì ń rè mà. alúwa ni kẹgbẹ fún mi. anonymous ni. fọlọ́wé kí ni mo ṣe láàrin náà tó ló mo ṣe mo ti kí ló bá ẹ. àwọn ni mo dà. ajẹ́tẹ̀ mi gbogbo mo ní pọ́pẹ́. ṣé ibo ni wàá wà wà. àǹtí wàá gbé mi jẹ lunch. wọ́n gbé ẹ lọ jẹ lunch. àyíjọ kẹ́ ẹ̀. kò lẹ́lòmí àpò wọn má sọ fún mi pé torí Fúnṣọ́ ló ṣe gbé mi wá sí ibà. mi ẹ̀ ní kí n àti ilé ẹ̀kọ́ ti mọ̀ pé òun lára bọ̀bọ̀ yìí náà. o kì í máa ń gbọ́ nígboro Fúnṣọ́ mọ́ni Fúnṣọ́ mọ́ni tó ń sọ nílé yìí. iPhone fourteen pro max. àgbà kò fi san owó sukùl yẹn. owó oṣù ẹ ló fẹ́ fi san owó sukùl mi. torí ta ni mo ṣe ń ṣiṣẹ́. Yọ̀mádé má jẹ́ kí àwọn ọkùnrin ẹlẹ́tàn kọ́ fi nǹkan dídùn nǹkan mèremère bí ẹ lọ. ẹ jọ ta ló ń jẹ anonymous ọ̀túnba ni anonymous tó sọ̀rọ̀. ó sọ fún mi pé kò sí nǹkan tó ń fẹ́ fi yín ṣe. ṣọ́ra àwọn ọkùnrin tó ń wò yẹn wọ́n bá ń wá nǹkan lára obìnrin báyìí gbogbo ògbésẹ̀ náà máa gbé àgàgà tó bá rí i pé ògbó ńlá wà lára ilé torí àwọn máa ń tàpù nǹkan bí ìgbà tí iná nepa tàpù ara wọn. Mr. Man sórí àtiwá àti matchmaker tó mọ ẹ wá bíbá yìí kẹjọ fẹ́ ra yín sórí pé o fit Fúnṣọ́ ọmọkẹ́ Fúnṣọ́ ti lówó ń sin o máa tọ́jú ẹ̀ dáadáa ó ti àárá ẹ̀ wọ́n ní Fúnṣọ́ mọ́ ni owó ah. gan-an lára ah. ẹ̀. kò sóhun tuntun mọ́ lábẹ́ ọ̀run ilé ayé ìkọlà wà ní tí bàbá àtọmọ tó ti ń bára wọn ní nǹkan pọ̀ ẹ̀gbọ́n àtàbúrò tó lè tún bára wọn lájọṣepọ̀ ìwọ ni kò já rẹ̀ Yọ̀mádé. dáàdì we can be there a máa dáko gbogbo nǹkan tá a bá rí níbẹ̀ ilé àti a máa máa jẹ ẹ onítẹ̀lọ́rùn làwa méjèèjì so kò ní difficult fún wa láti ra máa manage life ra wa bẹ́ẹ̀ because it's better for us láti face embarrassment yìí once and for all mi lè jẹ́ káwọn pípọ̀ yìí tún padà wá bá wa bí báyìí. Hmm? Babe, what are you saying? nígbà tí mo ti rí tó wọlé tí o gbé any extra bag dání ni mo ti mọ̀ pé o ṣe and i'm glad that you did not do it because èmi fúnra mi kan kó tó wọlé dé ni mo ti ń sọ fúnra mi wípé báyìí tí mo ṣe máa tiẹ̀ sí irun kan báyìí i know who you are i know that you are a responsible lady ọmọlúwàbí pọ́nbélé nìyẹn mo mọ̀ pé o ò ní lè ṣe irun kan báyìí torí mo mọ̀ ẹ́ dáadáa èmi fúnra mi wọ́n ti n ti blame ara mi pé kí ló dé tí mo ṣe máa suggest ẹrú nǹkan báyìí fún ẹ pé kò lọ ta ara ẹ nítorí owó that's that's despicable I'm, I'm, I'm, I'm so sorry so nísìnyí tí mo ti mọ̀ pé o ò gbowó o gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn o dàbẹ̀ it's, it's better I'm so sorry. It's okay. He gave me the money. Chief ti transfer forty million naira Account to me. Yes. So you did it. No, God was good. I didn't do anything. Are you kidding me? I'm serious. Me ò I swear. So, so o forty million naira Oh, ò dẹ̀ ṣe nǹkan I swear me ò anything pẹ̀lú mo we need ní believe look at. Isn't God great? God has blessed us. dádì ṣe máa fún obìnrin àjòjì kan ní forty million àwa tá a jẹ́ ọmọ wọn gan wọn fún kankan nu wa ní two million naira rí pé ká fi nǹkan tó wù wá. ṣùgbọ́n mo gbọ́ pé business proposal lóbìnrin yẹn gbé wá. yes. Ah, ah. irọ́ ni business proposal àbí eré orí bed proposal. ẹ báwo ni ẹ ṣe wá kàn wá. i wonder. ok ṣe fẹ́ gbọ́ èmi náà bí business proposal wa ni mo fẹ́ ká stage kidnap kan nínú wa ká lè rí owó tabo àgbà lọ́wọ́ dádì. I abẹ́yẹ̀ you need ìdòwò tabua ni. kidnap. yes ó ṣùpọ̀ fún mi pé a máa rí tó fifty million dá lọ́wọ́ dáàdì. ọ̀rẹ́ mi ẹ jọ kí lè fẹ́ fún mi ṣe ṣe mo iye tí dáàdì ti ná lè ń lórí ṣá. bó ṣe wà yẹn kò sí yunifásitì kankan tó lè gbà yín mọ́ three different private universities lẹ ti lọ tọ́ ti rusticate yín ẹ̀ẹ́dẹ̀ two hundred level rí hundred level university achievement ti máa hẹ́. ẹnu tó kàn sọ̀rọ̀ bíi títọ́ tẹ́tẹ́lẹ̀ lẹ́tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ah, ah. àwọn ọmọ tí wọn kì í ṣọmọ olówó gan wọn lo iphone fourteen wo fóònù burúkú tí ìwà ọmọ olóyè ń lò wo fóònù burúkú tó ń lò ah, sórí yunifásitì tí mo lọ mo máa make statement hmm. i'm a big boy ẹdùn ṣé ẹ̀yin méjì ṣé ẹ kéré láti ní mọ́tò tì yín àǹtí Kristi ṣé ẹ mọ̀ wípé àwọn ọkùnrin máa ń rò bẹ́ẹ̀ lówó lọ́wọ́ lẹ̀ ṣe tí ìrọ́kọ fẹ́. Ah, yes tí wọ́n máa ń rò wípé àwọn ò meet standard yín and between you and I owó tó ń rò bẹ́ẹ̀ nìyẹn ẹ ní ṣíṣí. àti Christy this is a means for you to earn your own money any sense any sense ah. so báwo ni mo ṣe lè ẹnu tẹ̀ mí sí nǹkan tí mò ń sọ látàárọ̀ ni jẹ́ ká stage kidnapping kan nínú wa ká lè rówó gidi ta lọ́wọ́ dájú. mo dá mi. kí ló ń bọ̀ dá ẹ ro ní sense ah kidnap yes ó ṣọ́ fún mi pé at least fifty million a máa rí ìdá lọ́wọ́ wọn. tí ẹ bá work a tún máa ṣe tó ipa máa ṣe continuously. mo dá mi. Ah! máa yìí lè kú at any time ṣé o mọ wíìlì wọn. Ah! Ah! kidnap. jọmọ wa ni. báwo ni kò ṣe lè mú kọ bẹ́ẹ̀ ni kidnap. ṣe irú kidnap yẹn tó bá kidnap ó máa máa jẹ pizza glucose tó ń kíni oh. kákan fún owó gbà ní. kúrúkúrú ah. ó kì í gidi bí alpha. ọmọ ìyá mi ó tẹ bá gan o ṣé time tájọ àgírísì ní ìní. aláyé má bínú má bínú ṣòyí ẹ kò wá ká pẹ o ṣáà pa àwọn méjì ní kórè ẹ ti wọn in fact ibi tọ́kadà gbé wa dé tó wọ wá ká láti bọ́lẹ̀ afẹsẹ̀ ṣadé bí ni alpha. anyway anyways sisters jugunu ni ọ̀rẹ́ mi ni ẹjọ́ o bọ̀dá jùlọ yunifásitì wo. inú òkú ló máa ń pa ó wọ́n sọ fún ẹ wọ́n sọ fún ẹ jẹ́ jẹ́ kí n explain fún ẹ sórí hustler ni everybody jùgúnù tó wò yìí olóma kidnap kan nínú wa and space bus kan tó ní plate number wà nínú mọ́mísì mi bá lọ́ọ́ lọ́wọ́ oníjùgúnù máa fi ṣe transport simple. filẹ̀ oní uniki ni mo wà uni petrol camp. petrol camp petrol camp university. ta ni mo fẹ́ kidnap. tọ́tọ́ ẹ kókó kókó béèrè ni ẹ. antikristi ló máa kidnap. antikristi antikristi. ṣẹlẹ̀ ṣẹlẹ̀ rọ́bìṣì wo nìyẹn. I don't like eh, it. ẹ o mo mọ̀ pé ìbò ni nǹkan tó bá ti yẹ òkè pẹ́ mọ́ ló ń lálẹ́ zone lọ́dọ̀ tiwa. ìgbónú compound kì í ṣe kíákíá báyìí náà a ní láti plan ẹ láti plan everything now. ẹ ti ẹ̀gbọ́n náà wáyé tó jẹ́ mi gan-an lè fẹ́ kidnap. ẹ ṣe àǹtí Christy fún question ẹ bí ẹ ṣe rí ìdí tá a sọ pé kó jẹ́ ìyẹn ọmọ kidnap ni pé a máa ní ìdẹ́n tó máa lọ sunkún bá dádì tí dádì máa lè believe and kẹ́mi yìí kẹ́mi máa lè lọ sunkún bá dáàdì pẹ̀lú ẹnu pẹ́yẹpẹ́yẹ dáàdì máa bìlíìfẹ̀ tí tèmi bá lọ sunkún bá dáàdì dáàdì tẹ wọn lè bìlíìfẹ̀ omi jẹ ojú mi and tàbá jẹ́ nìkan kidnap mi dáàdì máa nìkan máa rò mí lọ so kí ni ìtàfẹ́ ṣe yóò lè work ah ó yẹ kó ti yẹ yí tó bó ṣe máa jẹ́ nìyẹn. ẹ ẹ èmi lọ́rọ̀ kan mo rò pé bóyá tí n bá fẹ́ kidnap o àǹtí tẹ́ ń sọ yìí bóyá kí n kọ́kọ́ ṣá wọn ní gbàrún ah, ah. kí kẹ́sẹ̀ bò wọ́n kí kẹ́sẹ̀ bò wọ́n níkùn so dada dé alẹ́ rò pé bóyá reality ni nà wọ́n ah, lè tètè sanwó. ẹ gbà mí ó dẹ̀ pé ẹ ti ń ṣeré irú plan òṣì jákujáku wo nìyẹn. ẹ calm down ṣé wọ́n ti fún yín lẹ́sẹ̀. má sọ fún mi kí n calm down mọ́. bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ti fún lẹ́sẹ̀ ní sùúrù. Hmm. ẹ ẹ jùgbọ́n náà má fún àǹtí Kristi lẹ́sẹ̀ o hmm. má jẹ́ ká àǹtí Kristi dákú sí i lọ́wọ́ the thing is àǹtí Kristi yìí gan wọ́n understand plan yìí ẹ́ wọ́n máa tẹ̀lé ọwọ́ ní mọ́tò wọ́ọ́rọ́wọ́ acting tó kù fìyẹ́ sílẹ̀ fà wá lọ́dọ̀ dáàdì tí ẹni pé kí àǹtí kristi kọ́ tẹ̀lé wọn kó gbé wọn sínú mọ́tò ó tán. Eh, if that should be the case gbogbo logistics yẹn pátápátá ìwà ẹ̀yìn àpàdé àlùdé ó máa ná ẹni four hundred and fifty k. what? ah! owó kí ni fún kí ni four fifty kẹ́ fẹ́ pààyàn ni. ṣé fẹ́ máa kọ́ wa ṣe wa ni eh. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ o màá kọ́kọ́ ra fóònù tuntun àti sim card tuntun ìyẹn máa ná mi ní one hundred and fifty k tó ló máa fi ṣiṣẹ́ yẹn. jùgúnù èlò ní palasa èlò ní palasa tó máa rà jùgúnù máa lọ. ó dà ó yàtọ̀ sí yẹn àti ẹ̀tẹ́mi ń wò yìí tó kí sẹ́sẹ̀ ikùn ẹ̀yà máa jẹun bí kan ni màá máa bọ̀ láàárọ̀ bọ̀ lọ́sàn bọ̀ lálẹ́ ni. wo fìyẹ́ fìyẹ́ fìyẹ́ lẹ̀ fún wọn àǹtí kristi tó ń wò yẹn díẹ̀ nínú provision wọn gan máa gbé dání sóò ah, má jẹ́ ká long kíní nà. kí ló ń ṣe léyìn náà dẹ̀ ń gé lọ́wọ́ dẹ̀ ń bò ká òkè òkè òkè ó sọ̀rọ̀ sí pé kíní hòtẹ́ẹ̀ tá a máa wà at least ó máa wà ní yàrá kan nínú hòtẹ́ẹ̀ room àwọn náà máa wà ní yàrá kan àṣà lè sùn papọ̀ wo ẹlẹ́ lè jọ sùn pọ̀. ẹ kí ni mo gbọ́ tó wí láíláí kò possible ó pèèyàn ní jùgùnúkùn ta ẹ̀ àbí nǹkan tó pé kọ́ nìyẹn ooo káwájọ sùn kó dòru kó wá máa fi nǹkan gún mi lẹ́yìn látọjú oorun ẹ láíláí mi ò ṣe mi ò ṣe ẹ mi ò ṣe mi ò ṣe mi ò ṣe. ìgbà tí máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ gbọ́ pé mo sọ pé logistics that's where it comes in ṣó yín ṣẹ́ni ìtajọ́ wáyé lásán ó máa gbowó tiẹ̀ lọ́tọ̀ fifty k ni. irọ́ irọ́ irọ́ one fifty k lówó mi. ẹ ẹ jọ ẹ má bínú o kí ni iṣẹ́ tiwọn tó fi máa gba one fifty k. ẹ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ èèyàn kan kì í jẹ́ àwàdé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ́ ṣòye yìí bóun ṣe wà yín sìn yìí ó ṣeé ṣe kó jẹ́ pé tá a bá ti kidnap èèyàn gbà mí báyìí day one ló ti máa bẹ̀rẹ̀ sí ní bèrè oúnjẹ sista ẹ̀ ó máa jẹun ó máa mu mi ó máa mu drinks ó dẹ̀ tún lè wá ṣe gidi kó bá feel lonely tó bá feel lonely pé bóyá òun ní di companion èyí tí òwúrọ̀ gbogbo yẹn lè máa fi mọ gbóhùn látẹ̀yìn àti wájú ló máa ti máa tẹ̀ mọ́ kó máa máa bá rí mọ́ kó máa máa gba wájú á máa hmm. gbẹ̀yìn á máa gba wájú. ọlọ́run máa jẹ́ mo yí dànù mo yí dànù eléyìí fẹ́ gba one hundred and fifty thousand naira kí ni iṣẹ́ tiẹ̀ àti ẹ̀wà gbọ́n náà that aside à ń wẹ́ran gidi nínú ọbẹ̀ pọ̀ mọ́ náà yọjú irú yìí sí èmi ọlọ́run máa jẹ́ kò lè possible o kò possible rárá. ẹẹ àlàyé ìwọ ni mo bá lọ́rọ̀ ìwọ ló pè mí lóyè ẹ. four fifty k ṣí ẹ fẹ́ nà ni àbẹ́ ẹ̀ nà. èmi máa ṣàṣù lọ́tọ̀ ni ọ̀n lè fẹ́mi síbì kan èmi àti wọn lè jọ. kí lẹ̀ ń sọ. Ah! ṣe. kí ló rò tí bá ní ten million naira pẹ̀lú ọjọ́ orí mi yìí. níbo lẹ ti fẹ́ yìí àti pé kí lẹ fẹ́ fi ten million naira ṣe. èmi àti àwọn ẹ̀gbọ́n wa kò fẹ́ stọ̀tẹ̀ jáde látọwọ́ dáadé. ẹ jẹ́ n béèrè kan lọ́wọ́ yín. ǹjẹ́ ìkọ̀kan wà tí àwa ọmọ dáàdì fẹ́ tí wọ́n ṣe fún wa especially when it comes to food clothing academics traveling and even outings ǹjẹ́ aláàkàwọn nǹkan wọ̀nyí. rárá i lack anything. kí ló dé tẹ wá fẹ́ start wọn. ti rò mo ṣe decide láti wá fi tọ́ ẹ létí wò kí lè gbọ́ látẹnu ẹ. My beloved sister. My brother. I don't want trouble for you. Look, I overheard mom and Iya Diamond ọmọ. Sure, sure. Uh-uh. Wọ́n sọ pé owó daddy, ò peaceful gbogbo series of businesses ti dáàdì ti financially support gbogbo ẹ̀ ní EFCC ti shut down. No. o mọ River Plate hotel. mo mọ mo mọ River Plate. mo gbọ́ pé River Plate hotel ti jóná lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jẹ́ pé wọ́n ń tu kan it's a lie. mo gbọ́ pé anybody tí dáàdì bá ti fún lówó ó máa níyàn nígbẹ̀yìn ni o. Hey. kí n ní bàdí jẹ́ epo kí n ní bojú omi jẹ́ ohun tá ò ní jẹ́ ká máa fìrùn mú ìwọ náà ní ta ló yẹ ká bá wí ẹ̀rọ̀nù sí kó má bàjẹ́ o ọ̀rọ̀ ìfẹ́ dáa ìṣòro ni mo ní kọsẹ̀ o ọ̀rọ̀ yé ó gbà láàkàyè. kí ló máa bread and egg is fine. bread and egg again bread and egg ni ló ń jẹ látijọ́ yìí what happened to fried rice and chicken what happened to semo and the eforiro what is going on at Deolu? yìí ó kàn kon ṣe gbọ́ngbọ́ngbọ́ngbọ́ ó kàn ń dá dì ó kàn ń wà mú ni mo máa ṣe tí mo bá ní mi ò mọ reason tó ṣe ń wà but mo rò time máa ń ìlì ni asukun máa ń mú ojú ègbò ni but apparently kí ṣe deep gan nínú ẹ ṣé mímí àti ẹlẹ́dùn àgbẹ̀ pé ká ṣe kí in the first place and thank God mi ò ṣe ibi burúkú ta fọkàn sí ọlọ́run gbé fún wa dá I didn't do anything so we have all the reason to be grateful. That is the crux of the matter. That is the àjọmọ̀ èmi àti ẹni èmi àti ẹjọ mọ̀ ń pa ẹ̀ ni àjọ decide nípa ẹ̀ ni it's the fact that you went there something happened láàrin ẹ̀yin méjèèjì and you had the the boldness the audacity the temerity to come back into this house and lie to my face ní nǹkan tẹ́mi àti ẹjọ mọ̀ ìwọ ló bá máa yẹn ẹni tó sọ pé ó fẹ́ràn obìnrin ó kúndùn obìnrin bí àfiṣe ẹ̀yin méjèèjì jọ wà wọlé orí ìhòòhò ẹ̀ everything about you to tó jẹ́ kébì marry you. rí ìwọ wá sọ fún mi wípé nǹkan kan ṣẹlẹ̀ láàárín ẹ̀yin immediately after to ti rí everything about you. No, mi ò ever sọ fún ẹ pé orí Me, mi mi ò bóra mi Will you stop lying to me? I'm not lying to you. For what? kàn àbí kò fọwọ́ For Fọwọ́ kàn mi lọ́nà wo? mi kì í ṣe ọkọ tí ò mọ nǹkan tó ń ṣe mi kì í ṣe dìdìrì i'm not just a figure in this house i'm a man in this house because nǹkan tó wà lẹ́yìn dàbí pé we are adults àdèmọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ok bóyá torí mo sọ fún ẹ wípé eh, ká ṣe kínní ní bòńkẹ́lẹ́ bòńkẹ́lẹ́ tí mò ń sọ ń gbà yẹn láàárín àwa méjèèjì kọ́ torí àwọn aráàta òun ni mo ṣe sọ pé ká ṣe ń bòńkẹ́lẹ́ o àbí torí mo ní bó nígbà bá ṣe pé báyìí òun lọ́ ṣe máa bá gbé ló ṣe rò pé o lè sọdú búdi funfun fún mi <laughs> pé ẹni tó gọ̀ tó gbé sílé ọ̀dẹ̀ títí rìn <laughs> afọ́fúngbé mu amukú mẹ́kan tó gbé sílé <laughs> kò lè sọ anything now ló ṣe rò pé o lè wá parọ́ fún mi màdé gbà bẹ́ẹ̀ má lò bẹ́ẹ̀. mo lè explain everything tó ṣẹlẹ̀ láàrin mi àti Mani fún ẹ. Then what you waiting for? Go ahead! I'm Okay, fine. Ìgbà tí mo délé Mani yìí tí mo sọ nǹkan tèmi àti ẹjọ́ sọ pé kí any of his wives kó máa wà around tèmi àti wọn bá fẹ́ ṣe nǹkan má ní dé gbọ́ síbi lẹ́nu ó lé àwọn ìyàwó ẹ̀ jáde ìgbà tó lọ tán mo gbé proposal mi fún wọn mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ìgbà tó rí pé mo sunkún wọn bẹ̀rẹ̀ sí ní béèrè questions lọ́wọ́ mi ìgbà tó béèrè questions náà dé stage kan mo pause wọn ní ọmọlúwo ni mí ipe àti pé àwọn òbí wo ló tọ́ mi because àwọn òbí mi tọ́ mi dáadáa mo dẹ̀ sọ fún wọn pé ọmọ Ìrè ní Ọ̀ṣun state ni mí wọ́n ní wáò Ọ̀ṣun làwọn náà ti wà ipe Ìkìrun lọ́dọ̀ àwọn kò jìnnà sọ́dọ̀ wa ipe you you know wọ́n lè ní jókòó ìwọ ṣàdúró tiẹ̀ síbẹ̀ mo ń bọ̀ wọ́n lè wọlé lọ́wọ́ lọ́mú fóònù wọn wá wọ́n béèrè account details mi mo sọ fún wọn wọ́n lè transfer forty million naira to me even me myself I was surprised. wà living room àwọn lọ sínú bedroom lọ mú fóònù àbí. yes. o ò tẹ̀lé wọn wọlé o. wọ́n wà living room. yes. wọ́n wọlé lọ mú fóònù wọn wọ bedroom wọn láti lọ mú fóònù wọn. yes. wọ́n á padà lè wá transfer forty million naira sí ẹ. yes. bá wá owó lọ tá a pàdé yìí lọ́nà tá a bá lówó lóòótán kí la fẹ́ fi ra iyì ni tó túmọ̀ sí pé iyì ṣàgbà owó téèyàn bá ní owó ó yẹ kó níyì pẹ̀lú ẹ̀ ni but àwa lówó a níyì ọlá ò níyì. ṣòwò sí nínú ilé láti bàtà sí gba owó ìwọlé we thought collecting this money would bring happiness to us but it's the other way round now I have a happy news láti share pẹ̀lú ẹ but mi ò mọ̀ mo ṣe fẹ́ share pẹ̀lú ẹ. kí ni happy news tó fẹ́ sọ fún mi no I want to know the only happy news tó lè sọ fún mi òun ni nǹkan tí mo ti ń béèrè lọ́wọ́ ẹ láti jọjọ́ ẹ is that you tell me the truth òótọ́ tí mò ń béèrè òun ló yẹ kó sọ fún mi àbí kí ni ìdùnnú asínú tó ń jó ní ìhòòhò lọ́jà no i want to know. why are you talking like this why are you burning me why are you blaming me why are you talking as if i'm. i'm not blaming you all i want to hear from sòótọ́ for me. that's all i'm asking for is that too much to ask. but nkókò ò ṣẹlẹ̀ nkókò ò ṣẹlẹ̀ mi ò oh <laughs> so why is your conscience breaking you why no sọ fún me. say you can either do away with my emotions right now and my reaction and tell me the truth or i go back to bed. So happy news tó ní o of sọ nǹkan tèmi àti ẹ ti ń wá láti jọ yìí ó ti ṣẹlẹ̀ I miss my period. láti gbà wò. about three weeks ago ọ̀dẹ̀ ti ṣe test so it's positive. yeah, right. mm. Deolu, she missed her period three weeks ago. Ajẹ́kẹ́ lánàá, ọmọ kú lé ni. Ta ni ọmọ pé àjẹ́ tó kí lánàá ló weeks ago that same three weeks ago náà ló miss period ẹ àbí. exactly i had been pregnant before going to the man's house it doesn't work that way it's not automatic mo ti lóyún kí n tó lọ sọ́dọ̀ chief i'm six weeks pregnant. no You are not six weeks pregnant. It's six weeks. No, you are three weeks pregnant. It's six weeks. Only lè me, mi lọ sí hospital gan ká confirm me. And why would I want to embark on such a senseless journey? Why? On a brainless journey? Kini ni mo fẹ́ lọ When you can tell me the truth right now. Ṣé o rò pé ọmọ kékeré ni mi? Gbogbo nǹkan tó wà láyé yìí ọpọlọ ló gbà. Ọpọlọ ni sense ni téèyàn bá ti lè apply common sense that's it. Kémi wá tẹ̀lé ẹ for what? As what? Eh? As what? this is stop it. sọ́rọ̀ ẹ̀yìn mọ̀kọ́ yóò pè ní. báwo lè ṣe máa rán fáńdù mi bẹ́ẹ̀ ẹ̀ lè gbé mi jìgà bíi mannequin kí ló dé. ẹ eh, ṣe bí kò tí gbogbo wa jọ plan náà nìyẹn. Eh, kígi ni gbogbo wa jọ plan mo ní pé wọ́n máa fi ẹsẹ̀ ara wọn rìn wọnú mọ́tò ni. ẹ eh, ẹ jògúnù o sọ fún mi pé èèyàn gidi báyìí ni ètò olúwa and mọ́tò mọ́tò mi tí mo gbé fún ẹ pé kò fi carry out operation yìí kan. sórí lórí ọ̀rọ̀ mọ́tò yẹn ọ̀rọ̀ wà nbẹ̀ gan bí mo ṣe gbé mọ́tò yẹn tí mo bọ́ sọ́nà báyìí tí mo ń drive o ah. sọ wípé bírèkì ẹ̀ kò ṣe kínní tí tírélà kan ṣe jáànà mọ́ mo kàn kó bo ní wòlà ah. nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn mo ti páàkì mọ́tò yẹn sílé mechanic wípé tí n bá ti gba four hundred and fifty thousand yẹn ah. màá múnú ẹ̀ màá lọ fi rìpíà mọ́tò yẹn ní ilé mechanic so and eh, girigiri tá a gbé yẹn a ní ká ṣe bẹ́ẹ̀ ni ká fi create awareness kó lè look like reality kó má lọ dàbí fake lójú àwọn èèyàn tó bá ń wò wá. ok èèyàn mélòó ló ti wá rí lẹ́yìn àwa márùn-ún wà bí báyìí ṣé o rò bí pé èmi náà máa ní kó wá kidnap níbi táwọn èèyàn wà ni nǹkan tí mo kàn fẹ́ ni marking point mo ní the marking point tó jẹ́ pé tí wọ́n dájú bá béèrè lọ́wọ́ wa pé ibo ni wọ́n ti kidnap àti kristu a máa lè sọ wípé ìgbà tí a fẹ́ lọ register kẹ́mi fún jam blessing onímọ́tò kọ́kọ́ double cross wa tó tẹ̀ kidnap àti kristu lọ ló tán sí ikú ẹ wo ṣe fẹ́ gbọ́ at this point mi ò ṣe mọ́. jìjì ni wọ́n tún sọ báyìí. mi ò ṣe mọ́ kí ló dé ah, ah. mi ò ṣe mọ́ i'm sick and tired of this long process hmm. kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ gbọ́ wọ́n ní owó dáàdi òun nìyẹn owó dáàdi wo lórí àti ìgbowó tọkọ ṣe rí gbogbo nǹkan ah. tá a ti experience tábà gbowó tọkọ kí ló máa ṣẹlẹ̀ mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́. oògùn nínú àwọn business partner wèrè wo ni mo kó jọ yìí torí owó dáàdi wo ló níyọnu nínú lówó nínú lówó. nínú lówó kọ spending the money ni wo ṣe fẹ́ gbọ́ tuntun èmi gan bí mo ṣe wà yìí mi ò ṣe mọ́ ah. ẹ jẹ́ kí gbogbo wa padà sí bá ṣe live life wa before ah. kí gbogbo drama yìí tó bẹ̀rẹ̀ ṣe ti gbọ́ torí bọ̀bọ̀ dùdùnú kùntà yìí tó ṣojú kùntà kùntà yìí alákàlà ni mo fi ń lá gbogbo ọgbà I can't stand him ẹ wo èmi sì ń lọ ẹ wo àti kristian fi ó dé mi. ẹ wo ah, bọ̀bọ̀ ìṣọ̀ pé mo ti máa sọ gbogbo nǹkan tó máa ń fà yìí ó máa ń kópa ẹ̀kọ́ kò kì í jẹ́ kó ní sense. àlàyé calm down calm down alpha tá à ń sìn yìí díìlì ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ o bóyá ká kúkú kidnap wọ ta lè rówó gbà lọ́wọ́. orí burúkú kú omi jàre ìwọ lọkọ ló ń kọ ló ló da bísínẹsì yìí rù láti lẹ ni tó pẹ̀lú gírí gírí gírí gírí gírí gírí gírí gírí wéwéwé. omi ọ̀tọ̀ ọmọ ìyá sọkúsọ ni four fifty k yẹn mo ti gbẹ́mi lé nínú ẹ̀ la máa ti tún mọ́tò ẹ̀ tó bàjẹ́ ṣe o ó gbọ́dọ̀ jáde o. iye òye ọ̀kan mi mọ́tò mọ sí mi bóyá máa jáde báyìí lèmi fẹ́ mọ̀. ṣé o ṣí èrè a máa gba four fifty k bíbẹ̀ kó máa gbọ́ bó tó lòun ẹ̀ máa. báyìí kí ló bá mi sọ́jà rẹ̀ á one fifty k tèmi nu four fifty. one fifty k mọ́tò mọ́tò tèmi mọ́tò mọ́tò mọ́tò tèmi mọ́tò mọ́tò tèmi kí ló dé sọ fún wa kí ló dé sọ fún wa ẹ kí ló dé sọ fún wa. ẹ ṣí èrè rí ok ok ok ẹ ṣí èrè rí ok ok ok ah, ah, ah. ṣe ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ọ ṣe ẹ́ kí ló ṣe ẹ́ náà kí ló dé tó ń fọwọ́ ẹni mi lára why ó jẹ́ fọ́n ah, ah. kíyàn má lè ní time láti rí oorun gidi sùn báyìí problem ni ọ̀sán gan báyìí wàá máa make life unbearable for me kí n máa rojú ẹ lásán gan ó máa get me confused yes kódà wàá dalẹ̀ kí n rò pé okay this is the time tí mo lè rí night sleep tí màá di ojú tí mi ì ní rí picture ẹ rárá òtún wá ní gbà mí láyè kí n tún sùn kí ló dé náà. Adelu, you're creating a gap between us. And you for come, you know, Jenna. And then I'm trying to think that. And then you're trying to think that. I'm creating a gap where ó share more bridge. Kó lè join the gap yẹn. Kí link lè wà. Kó máa sọdá sọ́dọ̀ mi to. tún máa padà sọ́dọ̀ tiẹ̀. Must be an idiot. A nincompoop, nitwit torí mi ìmọ̀ bóyá ò lọ́pọlọ ni i been asking you just one question not this while tell me the truth kó so tọ́ irọ́ irọ́ yẹn ló dìrọ̀ mọ́ ló dì mú gbangba ẹ̀ ó gbà yà ni say i want to sleep do not disturb me mo ń bẹ́ẹ̀ ni mo torí tọ́wọ́ yẹn bá kàn mí tọ́wọ́ yẹn bá kàn mí wàá rò pé tirẹ́là kọlù ẹni sọdà bíríjì sọdà ṣùgbọ́n sọdà bíríjì. nínú ọkọ̀ fẹ́ o o. E. ṣe fi fún ṣọ́ọ̀ṣì. tó fi gbọ́ mi lójú lọ. ìwọ ṣáà. kọ̀fẹ́ tí mo wà o. dami pé kí ló ṣe ẹ́ náà just calm down ó ṣàmọ̀ pé mo kọ́ ah, ah. kí ló dé tó ń kọ́. má máa ṣe bí ẹran kó lọ fún antinata. ó dáa o kò burú o tí wọ́n bá dé ẹ bá mi sọ fún wọn pé mo ní wọn ní jèrè ọmọ yẹn ìwọ ọkọ tó fẹ́ gan kò ní jèrè ẹ kò ní jèrè ọkọ ṣúrẹ́ mi tó ń wé èmi kúrò lé ọkọ mi báyìí o nítorí ìyàwó ẹ ìyàwó ẹ wọ ojú ọkọ mi ọkọ mi tó dẹ̀ ń wò yẹn aríyàwó kọ̀yà lé ni tó bá ti rí obìnrin tuntun báyìí gbogbo àwọn tó kù wọn ò dá mọ́ wọn ò dá lójú ẹ̀ mọ́ tí má dẹ̀ fi lè kúrò nílé ọkọ mi ṣó mọ nǹkan tíyàwó ẹ̀ máa ṣe tó máa jẹ́ kó ṣẹlẹ̀ sí mi ìtún lè bá ọkùnrin kankan nílé ayé yìí ní àjọṣepọ̀ tí má dánwò àti èmi àtọkùnrin yẹn ikú ni torí ọ̀rọ̀ tó ṣe fún mi nígbà tó fẹ́fẹ́ ṣùwárí ṣùgbọ́n àdá kíyàwó ẹ̀ jẹ́ kí n kúrò nílé ọkọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tó máa já sí náà nìyẹn gba tèmi fọlọ́run gba fọlọ́run níjọ́ tí ọkọ mi máa bá ìyàwó ẹ̀ ní àjọṣepọ̀ ṣe ló fọgbọ́n lé gbogbo wa jáde nínú ilé ó lé wa jáde wọ́n lè bá aráyè ṣe nǹkan tó fẹ́ ṣe èmi tiẹ̀ ń sàn. ìbọn rẹ̀ ṣebí cctv camera gbé wọn gbà tán wọnú yàrá ibi cctv camera ló jẹ́ ká rí ìwọ̀n bọ́ ṣe wọnú yàrá ká ní pé cctv camera kún ní ara kò bá rí itú méje tó dé pa nínú igbó tíyàwó ẹ̀ dánwò nígbà tó kọ́ mi bá sùn ní kárakára ah! àkànmọ́ ọkọ mi ah! wo alágbo lọkọ mi aláṣẹdùn ni kò sóbìnrin tó kọlù báyìí tó máa wá kiri ní mẹ́sàn-án mẹ́wàá olóhùn nìkan ló mọ bó ṣe ń ṣe at his age. ìyàwó ẹ̀ sí òun ló ti ń ṣìwàwù sí gbogbo wa nínú ilé ṣó wá rẹ̀ mo fẹ́ kó bá mi kìlọ̀ fún ìyàwó ẹ̀ mi tó ń wò mi ò gbádùn mo ya wẹrẹ gan o <clears throat> mi ò gba abẹ́rẹ́ mi pé o mi ò gbà pé rárá o kó ṣọ́ ara ẹ̀ o torí kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ lé wa jáde ni kóun lè kó wọlé ẹ má bínú kí ni pírọ́blẹ́mù ìyàwó ẹ̀ gangan gangan tó ní ìwọ iyán ńlé tó ń da ọkà tiwa láàmú kí ló dé ṣé ọ owó lo fún ni àbí tibí ló fún ẹ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí ni tèmi kí ni tiwa kò rí ẹ bẹ́ẹ̀ kó tó fẹ́ ẹ ni àyà àwọn obìnrin mi máa ti bàjẹ́ o <laughs> ah, ah. kí ló ṣe yín ah, ó yà yín náà lẹ́nu àbí bẹ́ẹ̀ mi náà ṣe rè ẹ rò pé ẹ̀yin nìkan ló ń jẹṣẹ́. <laughs> ẹ̀wù yín ò tiẹ̀ kàn mí. mo kàn fẹ́ fẹ́ bá mi sọ fún ní ẹ̀wọ̀n mi ẹ̀wọ̀n mi dáadáa tí bá tún padà débi tí bá bò ó tí bá mú ẹ tí ì lọ. mi ò tí ì lọ gbogbo nǹkan tí ìsọ̀rọ̀ lè yẹn ni mò ń bọ̀ kó dáa kó dún létí kó dáa àwọn ọ̀rọ̀ yẹn ò dáa kó yá wọn kó yọ ọmọlúàbí ọ̀rọ̀ èmi dẹ̀ mú mú yín wá síbí báyìí tí bá mọ̀ pé gbogbo nǹkan àwọn ọ̀rọ̀ tí ò da ilẹ̀ máa wá sọ ń bí báyìí mi ò ní mú yín wá mi tiẹ̀ ní bọ́dà rárá. aṣòfófó ò gbẹ̀gbà ìdí ọpẹ́ ló mọ̀ ó yẹ ṣé o thank you. ẹ wá ẹ wá ẹ padà wá ẹ padà wá bọ irọ́ tẹ pa fún mi ò necessary òótọ́ ni because òótọ́ ni kò tẹ́ sọ fún mi pé wàá ṣe mí báyìí ẹ sọ fún mi pé customer yín ni àǹtí dá mi pé hmm. pé ẹ̀dẹ̀ ẹjọ́ ṣe business papọ̀ ni hmm. so tó bá yẹ pé mo mọ nǹkan tẹ́ wàá ṣe mí báyìí mi ò ní mú yín wá because gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ò dáa. ṣé business kan ni mo wá ṣe ni ṣebí business tó ń wá ṣe pẹ̀lú ọkọ mi lèmi náà wá ṣe pẹ̀lú ọkọ tiẹ̀ tú wa ló ṣe kí ni oge fọ́ ni ṣó yẹ business yes ah business ti ń yẹ ó lágbára in fact ó lè kànkà ẹ má bínú ẹ ní sùúrù kí ni ti yín gan-an báwo ni bọ̀rọ̀ mi ṣe dẹlẹ́rù ta lọ́nà ta lára ń ro ta létí ń ro kí ló ṣẹlẹ̀ gangan ah, ẹ ní sùúrù ọ̀rọ̀ yín ti yé mi ah, ẹ bá ti ró lówó báyìí ẹ máa fẹ́ máa take advantage of the situation but it's never a problem for me ṣó yé yín ẹ kàn ti sọ pé nǹkan tẹ fẹ́ nìyẹn thanks for coming lamọ àmọ́ ah, thanks for describing or taking somebody to a place mm, ẹ jẹ́ àwòrán don't worry it's okay ẹ ti ẹ̀ gba gbogbo ẹ̀. ẹ jù ẹ jù ẹ jù ẹ ẹ di owó yín mú ah, èmi nígbà tí mo rí tẹ ró tẹ kàn dẹdẹ mo rò pé bíi ọmọ bòtí kan ní kókókó tó tún ṣe aṣọ máa ṣàkàn ní. Ah! bẹ́ẹ̀ ni ìdí tèmi gan ṣe dúró ni pé mo rò pé ẹ̀ní mọ̀nà padà síbi tẹ ti ni mo ṣe dúró pé kí n mú yín padà mi pé mo. wọ́n padà ta ló ń ta ló ń ta ta ta ló ń jó tájà ń kí ló ṣẹlẹ̀. ẹ ṣe wá fẹ́ náà. ẹ dá padà máa lù ẹ tó bá jẹ ẹni tó bá gba olúwo máa lù ẹ tó bá gba olúwo máa wọ ẹ èmi àwọn mú sí mi ráyè sí o mi ò dẹ̀ gbàgbọ́ wọ́n tó bá jókòó wọ́n máa bẹ wá sáìzì ẹni máa fi gò bógò lórí ìyá yín ni ìwà títa ni láti ibò wá dá padà ní omi tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni èmi àlọ́ọ̀lì pọ́ọ̀pì gbàgbé mi ò ráyè sí hmm. máa fi kan ṣẹgbàna fún kan ni láti ibò síbo ìjà ẹ̀ ah. gbogbo yín lè máa gbà ń lu yìí. sọ́dọ̀ chief i mean chief olówó pọ̀rọ̀kọ̀ ǹjẹ́ ó bẹ lájọṣepọ̀ àbí kò bẹ lájọṣepọ̀. babe i swear with all the precious things to me má ní ò bá mi ní anything papọ̀. are you mad are you insane ah ah obìnrin you people are living devils you stand in front of me look me in the eyes and lie to me. parọ́ sẹ́nu mọ́rọ́ yín ajé yín ajé kò ní sẹ́jẹ̀ lẹ́nu ìwọ I trust you I trust you with everything tí mo ní láyé ǹjẹ́ ìwọ mọ̀ pé kan náà àwọn ìyàwó chief ó wá sínú ilé I told him everything that happened between you and chief ó parọ́ fún mi ó sọ fún mi wípé bíbí irú ìlú wa tó jókòó sí tí chief fi wọlé tó lọ mú fóònù ẹ tó fi wá transfer forty million naira sí wọn that you didn't stand up or move an inch like you said not knowing wípé ìwọ gangan ló gbá front nílé onílé you led him into the bedroom because I saw the video. I saw the CCTV footage bó ṣe lead ẹni tó nílé wọnú bedroom ẹ. How dare you! asked me to do for you. I have done everything. I've opened my life to you. You drive me crazy. You drive me mad because I love you and you disappointed me. What have I not done for you? Can you mi ti ṣe When it comes to love, I've loved you with all that I have. I have sacrificed so much for you. I have done the things that are unimaginable just to satisfy you. Àwọn nǹkan tí mo ti ṣe gan tó jẹ́ wípé ó ń dùn mí lọ́kàn, ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi, ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi. I have told you these things. Why? Because we agreed. We had an agreement that there should be no secrets or no lies between us. But what did you do? You betrayed that. You betrayed that because you know my secret. You were the only one I told about how I was molested while I was young about how my cousin molested me You ìwé cousin ti wo bá sùn òun ní nǹkan to jail nǹkan bànújẹ́ fún mi tó yẹ wípé every time tí bá You ó máa fún mi lẹ́dùn you are the only one who knows this and that látìgbà yẹn mi bow obìnrin kankan ní nǹkan papọ̀ so why kí ló tún fẹ́ tí mi ṣe what else do you want from me that i am not done. it's not what you think. You stop lying! I told you that I saw the CCTV footage. Kí ló wá dé tó ń parọ́? Ṣé bedroom máa yàgò wọ̀ So Ṣé o jókòó sórí bẹ́ẹ̀dẹ̀ àbí o jókòó sórí bẹ́ẹ̀dẹ̀? O sùn sórí bẹ́ẹ̀dì yẹn àbí o sùn sórí bẹ́ẹ̀dì yẹn? without leaving a single breeze that blew your hair, a single water that dropped from your cup. I need every graphic detail of what went down between you and Chief Amon Yes. jẹ tí ò lè bà fọmọ jẹ bàbá máa jẹ tiẹ̀ lọ́tọ̀ ọmọ máa jẹ tiẹ̀ lọ́tọ̀ ni kò ṣeé ṣe àá so nǹkan tó dùn ni nǹkan tó yẹ pé tó bá ń ṣe lọ́wọ́ ó ní àwọn orin àdídùn kan tó máa jáde lẹ́nu ẹ̀ àwọn áńgẹ́lì kan máa ń tò sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ tí tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tó bá ti ń kọrin àwọn máa gbé orin ayọ̀ rárárárárárá dúdúdúdúdú inú ẹ̀ máa dùn ọlọ́run gan lọ́wọ́ sí nǹkan tó dùn mọ́ náà ni so kì í ṣe nǹkan tí èèyàn máa èèyàn máa sunkún sí tó bá ti ń sunkún even ẹlòmíì tó bá ń sunkún gan ń dùn wọ́n ni mo dẹ̀ sọ fún ẹ nǹkan tẹ̀mí gbé sábẹ́ ó lè díẹ̀ ó tó ló dùn jù ṣó ń ṣe orí ẹ ìyọ ni ó lè jẹ́ kó máa padà wá wọn bí ẹ rí kí ló rò pé ó pa wọn lẹ́kún tó fi lọ wọ́n máa padà wá ní torí pé ó dùn ó lárinrin kí ló mo sọ fún ẹ mo sọ fún ẹ bóyá ìyá lọ you will like it. You're gonna enjoy it. You like it. We'll sẹ́ni tó jẹ́ tí ò padà okay? Thank you. Let's go. Good girl. Only yẹn máa change yẹn sìn kúrò lẹ́kùn máa di orin àdùn. máa good aroma a familiar aroma like this around me when I'm having it <laughs> when you're singing when they angels too when they're singing you know but I I assure you you will like it oh no you like it you'll ask for ṣé wọ́n rán ẹ kó wá pa mí ni ooo wọ́n rán ẹ kó wá ṣe mí ní jàǹbá ò bá mi lè <laughs> ọlọ́run ò bá mi lè kó wọ́n ní màá ṣùṣẹ́ kó mi ò ṣùṣẹ́ kó mi bá mi wò dáadáa wọ́n ní wọ́n tọ̀ sáà làwọn tọ̀ sáà làwọn ò bá mi wò dáadáa àkẹ́kẹ́ ló ní kọ́ má torí mi bí àjà ló ní kọ́ má torí mi jà kó má ń dà láàyà èrò mi nà láì wá mi nà ń ti jára dé olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ah, ah, ah, ó mú mi dùn nílẹ̀. no sir no sir no ah, ah. má bínú pé mi ò sọ fún yín sá. pé kí ni yàrá ah, ah, sá ẹ̀pọ̀ májẹ̀mú mi ní kí ni. májẹ̀mú tí mo dá lọ́kàn mi òun eh. ni pé mi ò ní ever fi ojú mi rí ọkùnrin mi gun orí mi yàtọ̀ sí ọkọ tó fẹ́ mi sílẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe bojú mi torí mi ò fẹ́ rí tẹ bá ṣe anything pẹ̀lú mi ni sá ẹ má bínú mi ò mi ò mí láti scare yín ẹ má bínú ojú eh, sá. ọjọ́ rẹ̀ lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ ni ojú ẹ̀ Ah, no, no, imagine you. Yeah. Uh, sir, every other part of my body is eh. available for you, sir. But ojú mi ẹjọ, ẹjọ, sir, ẹjọ, májẹ̀mú ni ẹjọ. Ọmọ yìí kò yé ẹni, àní mi ò ṣe mọ́ yọ̀yọ̀yọ̀. Ah, sir, ẹjọ ẹ mo fi ọlọ́run bá bẹ̀ yín ayé yóò ní bàjẹ́ ní sórí burúkú ẹjọ ẹ ṣe sá ẹjọ mo fọ ọlọ́run bá bẹ̀ yín ẹjọ. láàrin pé mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ má dẹ̀ tún fún ẹ lówó tó béèrè. kí ni sọ sá. mi ò ní ṣe anything pẹ̀lú ẹ o dá má jẹ̀mú àbí hmm. pé o ní ọkùnrin mi ò ní gorí ẹ èmi náà wá sọ pé èmi ò ní gorí ẹ mọ́ o forty million tí mo dẹ̀ sọ yẹn máa fún ẹ lówó yẹn. Thank you, sir. Thank you, sir. Yes, sir pẹ́ rí mo ti rìn rìn rìn rìn rìn mo ti pàdé oríṣiríṣi obìnrin mi ò ti pàdé obìnrin bíi tiẹ̀ rí mo sọ fún ẹ I have thirty two wives à ń gbéyàn dẹ̀ ń bá obìnrin ní nǹkan pọ̀ obìnrin tí mo ti gbà ní wọn wọ̀nyí ayé ó lé ní one thousand yet. àjọṣepọ̀ o ò ní gbẹ lòmíì láyè láti ṣe é torí ẹ ló jẹ́ kó ṣe irú nǹkan tó fẹ́ ṣe yìí ah. <laughs> èèyàn bíi tiẹ̀ sọ̀wọ́n o báwo ni o bá ṣe rí ká ní gbogbo obìnrin ilé ayé yìí wọ́n rí bíi tiẹ̀ báwo ni o bá ṣe rí torí irú májẹ̀mú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí téèyàn bá fi àgídí já a tí ó ń bá májẹ̀mú yẹn jẹ́ ọlọ́run Elédùmarè ò ní dáríjì yàn láé rábàràbà bá kú you are telling me pé lẹ́yìn ọkọ ẹ̀ o ti bá ọkùnrin mi ní àjọṣepọ̀. mi ò bọ́kùnrin mi ní àjọṣepọ̀ sá ọkọ mi ló jábàálẹ̀ mi and ever since mi ò tí ì súnmọ́kùnrin mi rí. dàbí pé. planet are you from? Yes, no, Lẹ́yìn You asked for my account details. I have seen the devil with my kurokuro eyes. Shame the devil. Yes. You are the devil. Okoko Nishu. Ha! Ntiku. Ọkọ ẹ ti sinmi. Ṣé wẹ́n ni tó bá rí ẹ? Tí o bá sá, sóbi á dá ọ ní dá-me. Dá-me um beijo, Manel. Beijo, Manel. ẹjọ chief olówó pọ̀rọ̀ kù ni mo bèrè chief olówó pọ̀rọ̀ kù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń lọ bá yín pé òun wá. ok ẹ ṣe chief àbí. yes chief. Ok. ṣe jù ah, wọ́n ti gbóyún dé. ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má wọn tí mo rí ẹ má wọn tí mo rí ṣe bí mo sọ ṣe bí mo sọ ẹni wọn náà kù ni wọn ò wá tún padà wá lásán wọn ti gbóyún dé ní wọn ti gbóyún dé ní o ẹ gbà mí wọ́n ti gbóyún dé ní àwọn nìkan kan ló dá wa lọ́tẹ̀ yìí o. Ah! ní sùúrù ah! ẹ àbíyá ẹni sùúrù ẹ má sọ fún mi pé chief padà fún arábìnrin lóyún. ṣé mi ò sọ ẹni sùúrù ẹ̀yin méjèèjì ah, ṣe sùúrù ẹ jẹ́ kí chief ẹnu ara wọn sọ nǹkan tó ṣẹlẹ̀ ah. Ah, calm down ẹ pẹ̀lẹ́ jàre mrs marilima. wọ́n ìwọ ní oyún fún ọkọ mi. bẹ́ẹ̀ ní sùúrù kò yẹ ọdún má kọ láyà àjàjà lọ́wọ́ eléyìí fẹ́ kẹmí ṣé wà nìkan ló ni ọkọ wa a lè máa ṣe bẹ ní pé wọn nìkan ló nífẹ̀ẹ́ chief ju bó ṣe rẹ lẹ. sọ yẹn ọkàn mi eh. ìtò gbá mi ni mò ń rán. Hmm. ọkọ wa ọkọ wa ṣáàtì fún yàn lóyún married woman ló fún lọ́wọ́. Eh, kí ló fariwo tẹ́ ń pa ń bẹ̀ yẹn. ó eh, ah. pọ̀rọ̀ kúrú ti jáde. Hmm. ẹ kí ló fariwo sẹ́ ó yẹ ẹ máa bọ̀ lókè gbogbo yín ẹ máa bọ̀ lókè. ẹ ní ṣó ẹ ní ṣó. mo sọ ọ mo dẹ̀ ń sọ ìyálé mo ń sọ. ó yá ó yá ẹ máa bọ̀ ìyẹn tó ń sunkún kí ló ń pa ẹ́ lẹ́kún abẹ́rẹ́ irú ta fọ́kọ̀ kú kí ló ń pa lẹ́kún ẹ jẹ́ àmọ́ àbọ̀ ẹ̀ máa. lọ́lá lọ́lá mo ti máa ń sọ fún ẹ ara ẹ ò balẹ̀ wèrèwèrè ló máa ń ṣọmọ rí odò ẹ̀ ó wá rẹ̀ ò balẹ̀ ah, bẹ́ẹ̀ náà ló lọ sílé arábìnrin tó lọ́ ń fa wàhálà mo sọ fún ẹ ó ti lọ tán báyìí o fẹ́rẹ́fẹ́ báyìí ló kù fẹ́rẹ́fẹ́ tó gò díẹ̀ ló kù ó lọ tán nìyẹn màá lé ẹ dànù tí ó dẹ̀ sí nǹkan kan tó máa a ah, èèyàn ń bọ̀ wá ẹ̀ tí mọ nǹkan tó ń bá bọ̀ ẹ̀ tí ń bàjà kí ló ń ṣe yín. Ah, dá mi pé mò ń gbọ́jà rẹ̀ kí ni mo lè ṣe fún ẹ ẹ jọ̀ọ́ ṣé mo lè ṣé mo lè rí yín. sígbà tó lè bẹ́ mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ ọ̀ oh, ṣé torí ọjọ́ yẹn tí o sọ pé kán kúrò tí mo fi ní kán jáde kò lè ráyè sọ̀rọ̀ kò sí iwájú ẹni tí mi ò ti lè sọ̀rọ̀ kò dẹ̀ sí iwájú ẹni tí mi ò ti lè gbọ́rọ̀ so gbogbo ohun tó bá fẹ́ sọ kò sọ jẹ́ kí wọ́n lo adhesive glue kán glue ara wọn mọ́ chair kán jókòó kán má lọ gbogbo ohun tó bá fẹ́ sọ má sọ fún mi kò sí nǹkan tó bá ṣe kò sí tí ẹdì ẹ lè fẹ́ àṣẹ ẹ ṣe. o gbọ́ sọ̀rọ̀. ọkọ mi ni sàn last time tí mo wá síbi báyìí ọkọ mi ò believe pé anything ò ṣẹlẹ̀ láàrin mi àti yín sàn mo tún ṣàlàyé fún pé mo sọ fún yín pé mo bá ọlọ́run mi dá májẹ̀mú pé mi ò fẹ́ fi ojú mi rí ọkùnrin mi kó gun orí mi yàtọ̀ sí ọkọ tó fẹ́ mi sílé but kò believe me sir sir help kan ni mo bá wá sir mo mọ̀ pé kò tọ̀nà fún mi láti sọ pé kẹ́ ẹ tẹ̀lé mi lọ sílé lọ bá sọ̀rọ̀ but mi ò mọ̀ bóyá mo lè convince ẹ wá síbí báyìí at least tó bá gbọ́ lẹ́nu ẹ̀yin fúnra ara yín pé nǹkan kan ò ṣẹlẹ̀ láàrin mi àti yín lọ́jọ́ yẹn bóyá ọkùnrin máa balẹ̀ sá. ẹ jọ̀ọ́ dá mi pé sọ kínní kan fún mi ṣé lọ́jọ́ yẹn ìgbà tó ń bọ̀ wá bá mi o sọ fún pé o ń bọ̀ lọ́dọ̀ mi. Ah, mo sọ fún mo sọ fún sá. o sọ fún. bẹ́ẹ̀ni ìgbà tó dẹ̀ ń lọ mo fún ẹ lówó ṣé ìgbà tó délé o tún sọ fún pé mo fún ẹ lówó. Ah, mo sọ fún sá. mo sọ fún ah! èèyàn ni ẹ ah, aya rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ ẹ̀ ni ẹ mi ò rírú ẹ rí o mi ò tí ì rírú ẹ rí in fact mi ò fi lálàá rí mm-hmm. mi ò bá pàdé rí inú ìwé ìtàn kankan lọ́jọ́ tí mo ti ń wo Nollywood tó ń ṣe yẹn mi ò bá rú nǹkan bẹ́ẹ̀ yẹn pàdé rí mm fún ti bá pa pàdé gan mo lè rò pé bóyá wọn kàn fi ń sọ̀tàn ni nǹkan tí ó lè happen ni wọ́n ń sọ yẹn bẹ́ẹ̀ tó ń happen báyìí ó ní mò ń gbọ́ tí mo fẹ́ ti ara mi gbọ́ ẹ̀ òun wù níwà ó dẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ níwájú mi èèyàn gidi ni ẹ́ aya rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ ẹ̀ ni ẹ́ àmọ́ bó ṣe wá nice tó tó ṣe jẹ́ ìyàwó gidi tó ẹ̀ràn kò lọ́kọ ẹ̀ ẹ̀ràn kò gidi kò ṣe kò ṣe kò kò ṣe súnmọ́ èèyàn ni ó ti fẹ́ wrong person ah ó fẹ́ wrong person sórí nǹkan tó ní kì í ṣe yẹn pé kí n kí n bẹ́ẹ̀ lọ tàbí kí n. no no no no no mi ní kẹ bá mi lọ kẹ mi ò tún sọ bẹ́ẹ̀ sá nǹkan tí mò ń sọ ni pé kí n mú òun fúnra rẹ̀ wá síbí báyìí kó kàn gbọ́ látẹnu yín pé èmi àti àjọ ní nǹkan kan pọ̀ that's all I need sir. mi ò ní lè ṣe tó bá máa kọ ẹ kò kọ ẹ ah. tó bá jẹ́ torí ìyẹn ló máa fi kọ ẹ tọkọ bá kọ ẹ ọkọ là ń fẹ́ o ẹ wo èèyàn rẹ o èyí hmm. aya gidi relé tó yẹ pé tó yẹ pé tó yẹ kí ọkùnrin máa fi tọrọ pé ọlọ́run fún mi láya this is the example. Hmm. abẹ́rẹ́ oh, sir ẹ eh, understand me, sir ṣe rí yan gidi lọ́kàn mi o and he loves me dearly ṣe mi àti ẹ nífẹ̀ẹ́ ara wa gan àríyànjiyàn lásán ló kàn ṣẹlẹ̀ láàrin wa tí mo kàn fẹ́ kẹ́ help me kẹ́ bá mi clear sir jọ̀bọ ni irú ẹ̀yin máa ń wà ńgbà tí ìlú wa bá fẹ́ fẹ́ yàwó. àìrírú yín ló máa ń jẹ́ ká fẹ́ àwọn ìfẹ́kúfẹ́ oríṣiríṣi. là ń fẹ́ àwọn ọ̀ranù àwọn ọmọ musin ọmọ òkòkò nǹkan kan bẹ́ẹ̀ yẹn irú yín ló yẹ kí wọ́n máa gbàdúrà kóun pàdé kóun fẹ́ ah! ẹ wo wife material rẹ o mm. èèyàn ló jókòó yìí mm. máa advice yín gbogbo yín kẹlọ máa gbàdúrà kẹ gbàdúrà gidigidi fervent prayers kí ọkọ ẹ kó gbà padà torí tí ọkọ ẹ ò bá gbà padà èmi kìíní burúkú ìlú máa fẹ́ máa fẹ́ toyún toyún hmm. hmm. bẹ́ẹ̀ ni máa fẹ́ tí n bá fẹ́ tán máa fi ẹ ṣe òpin marriage hmm. torí gbogbo hmm. àwọn tó wà nílé màá lé wọn dànù àwa kó èmi nìkan pẹ̀lú ẹ̀ wà wá jayé kú wà jayé pẹ́ èmi nìkan pẹ̀lú ẹ̀ you are a wife material hmm. tí n bá dírú ẹ̀mí ò ní fáwọn ọ̀rọ̀ dandan tí a ti kó sílé kò yé wọ ni ó ti yé ẹ̀ náà àbí ṣèbélé ti ń gbọ́ ká ní pé mo ti rírú ẹ̀mí ní fẹ́wọ̀n ah, ìwọ̀n gan ni material kò sí nǹkan tí ẹ̀dí ẹ̀ lè fẹ́ yé àṣẹ ẹ̀ ṣe fọkàn ẹ̀ balẹ̀ ṣé o bọ́n ṣe máa gbóná ṣe ń gbóyè kò sí nǹkan náà lè ṣe fún ẹ ìwọ ló ní ọlọ́run má jẹ́ kọ́kọ́ ẹ gbà wàá dùn pé o lọ́kọ tóyún tóyún àfẹ́ àfẹ́ no problems ẹni tó bá dẹ̀ mọ̀ pé ẹ̀yìn tí mò ń sọ irọ́ ni ẹ̀dá mi wò kò sí àkọ́kọ́ kò sí ntójú òrírí kò má sọ ntójú òrírí o. ẹ wo ẹ wo ẹ possible bóyá káwa tẹ tẹ̀lé ẹ lọ ká lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ àbí kílẹ̀ ní mo sọ ẹ̀yìn tó kù. kò ní da fún yàrá yẹ ni tó bá tẹ̀lé obìnrin lọ bá bẹ̀bẹ̀ kọ́kọ́ ẹ lè gbà kó gbà padà sílé kò ní da fún ẹnìbọ̀dì tó bá ṣiṣẹ́ rẹ̀. àdúrà tèmi ni pé kọ́kọ́ ẹ má gbà <laughs> ṣùgbọ́n wàá rí i pé o lose in fact o bọ́ sínú ayé wàá máa jẹ ayẹpẹ o ah, ah, màá máa tọ́jú ẹ o mm. mi tún wá ní fẹ́ lómi mm-hmm. i'm telling you mm. i swear. Mm-hmm. ẹ̀la ọkọ kù èmi rèé ọgbọgbọ mm. mm. màá fẹ́ ẹ. decision mo tún ronú àwọn doctors still want me pé kí n careful because at my age mo ti high blood pressure. This marriage is so cold and lifeless now. Ilé àdùn nílé wa, ó ti ń di ti kúrú la lè ṣe láti fi padà sínú ìgbéyàwó wa. This is not how we started. This is not how we used to be. What can we do to redeem this marriage, Adi? wọ́n ti fẹ́ parí ilé tiwọn tiẹ̀ ò tí kúrò lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta kí ló ẹ torí ẹ̀kọ́ torí ẹ̀kọ́ di ara ẹ mú ara ẹni kò bá sọ̀rọ̀ pé kí ló dé tí gbogbo àwọn èèyàn ní lọ síwájú tèmi ò dẹ̀ kúrò lójú kan náà just because eh, eh, orí obìnrin ò lọ ń já káàkiri mélòó nu wọn ló fi ilé tó kọ́ sílẹ̀ tán tán tán tán tán tán lọ ń jà tó ń jà nítorí obìnrin no no no lórí orí wọn pé gan ni nà wo nǹkan tó ń jalè lórí tí gẹ̀yìn bá àgírí láti fẹ́ mi ọmọlọ́lá máa fẹ́ máa fẹ́ tí nǹkan kò dẹ̀ ní tẹ̀yìn ẹ̀ bọ́ máa fẹ́ tán tí bá fẹ́ tán máa wá lé gbogbo ẹ̀yìn ẹ̀ máa lé yín dànù òun á wá gbà á wà nulẹ̀ onìkan ló dẹ̀ máa máa ṣe lé ló ń ṣe wife material ọmọ yẹn náà wọ́n ṣe jàgídíjàgan káàkiri ṣé nǹkan tó kù tó kù tó kù ẹ̀kọ́ nìyẹn àwọn ọlọ́lá àdúrà ni kó máa gbà kó máa gbàdúrà kí ọkọ obìnrin yẹn kó máa kọ̀ sílẹ̀ kó máa sọ pé òun ò fẹ́ mọ́ torí tó bá lóun ò fẹ́ mọ́ èmi kì ní burúkú yìí máa fẹ́ sílé máa fẹ́ toyúntoyún máa lé gbogbo yín dáhùn tí ò dẹ́ sí nǹkan tí anybody máa ṣe. take for instance gẹ́gẹ́ ṣàṣọ ó ní pé mi ò ní nǹkan ṣe pẹ̀lú òun mi ò ní nǹkan wọ̀ pẹ̀lú òun torí pé aṣàjẹmáṣe ni mi ti bá ṣe máa sọ fún ẹ pé yes mo ṣe tí ò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá anybody lè ṣe sí. ṣó fẹ́ gbọ́ ojú mi ọmọlúwàbí ni gẹ̀yìn wife material ohun tó yẹ kí gbogbo ọkùnrin máa gbàdúrà láti fẹ́ sí lè ní so ó dájú gbogbo yín lọ dájú yín lọ ọmọ dáadáa ni ọmọlúwàbí ni wọ́n fẹ́. àtọmọlúwàbí mi ṣe. ìgbọ́ dọ̀la. <laughs> ó ti pẹ́ jù kò sí àǹfààní fún ẹ láti tọmọlúwàbí ẹ ṣe mọ́ bẹ́ẹ̀ ni aládùúrà ni kò máa gbà kí ọkọ gẹ́ẹ̀ yẹn kó má sọ pé òun ò fẹ́ tó bá ti lè kọ̀ sílẹ̀ èmi ni màá fẹ́ màá fẹ́ toyúntoyún torí mo prefer ẹ ju ìwọ lọ hmm. rédèrèdè ẹ ti pọ̀ jù raska mo ṣe mo ṣe raska ìlú péjú raska. Thank you. Come in. This woman, what do you want again? Kí ló dé, kí ló tún fẹ́. sọ fún mi pé owó fún mi ti pọ̀ jù ṣùgbọ́n bí mi gbà tẹ́lẹ̀ mo ti gbà ń sìn. Sherry ara mi kàn kí n balẹ̀ ni ìgbónára mi ó ti pọ̀ jù lọ́jọ́ kìíní àná lóòótọ́ mi àtọkọ mi níjà ṣùgbọ́n kò lè tó gbogbo nǹkan tí mo wá ṣe ń bìbá yẹn o kò lè tó gbogbo drama àti scene tí mo wá create yẹn rárá indomie hundred naira ni mo kàn bu ọta gúngún five thousand sí ni ẹ jọ̀ọ́ mo wá bẹ̀yìn nítorí ọlọ́run kò sí nǹkan kan láàrin ìyàwó yín àtọkọ mi mo kàn ní kí n má fi kébékébé tèmi kí n má fi da ilé yín rú ni mo ṣe wá sí nǹkan kan láàrin wọn o ẹ̀rí tó dẹ̀ fojú múlẹ̀ wà pé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn kò sí ṣe wà ní. Um, whatever your name is, um, you really don't need all of this, okay? Gbogbo eléyìí necessary, yes, because gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìyàwó mi àti chief gbogbo àjọṣepọ̀ wọ́n sì ṣe gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ti sọ fún mi oh yes ah. so you really don't need to be going like this kema lo buy, then lo buy yẹn eh, need there so you can kindly take your leave now. Oh, no nǹkan kan ṣẹlẹ̀ láàrin ìyàwó yín àti ọkọ mi no ó tó ọbẹ̀ ni mo sọ fún yín yẹn kò sí ah madam kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn o that's the honest truth ẹ wo madam ẹ̀yin ni mo wá bẹ̀ mo fọlọ́hún bẹ̀ yín mo bẹ̀ mo bẹ̀ lẹ́dàá yín mo ti ṣẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi nǹkan tí mo ṣe wá nìyẹn àti kọ́ọ̀lù ẹ má bí ẹ jọ ẹ jọ ilé yín ní dàrú ọmọ yín ní dàrú. myself. Lied. Bẹ́tí báwo? Ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ àná. Mo parọ́ mọ́ra mi ní But látìgbà tí It tí feel. Ọ̀rọ̀ tó ti orí òwe tó ti kọ́ me? mi òwe tó ti pa mọ́ mi me fún sleepless night like any moment from now I'm going to run mad so what's the point let me just stick to my truth and the truth is I didn't do it mo wish looking CCTV go on the bedroom our people. I would have paid with everything and every asset of God to have that you played. Me and Papa didn't share anything. Why are you lying again? Why do you have to go back to your lie? Why? Why the lies? Why? This is not about me going back to my life nílé peace No ṣe kókó sometimes we lie to achieve peace sometimes we tell the truth but a time where the truth will cause war discomfort destruction the truth is not necessary there so. ó ní mo ṣe kárọ́ mọ́ra mi lálẹ́ àná bóyá peace máa rẹ̀ because a ní peace nínú ilé yìí láti náà tí mo ti lóyún àti náà tọrọ owó yìí ti wọlé. irọ́ ló ń pa náà irọ́ ló ń pa náà ó dẹ̀ tún ṣe ń dúró lórí irọ́ yẹn what is wrong with you what exactly is wrong with you máa ń yí tèmi fúnra mi tí mo ti gbẹ́rù yẹn you have told me things about this man wípé kò sí ni tí máa yẹn bá fi lè wọlé tọ̀ obìnrin kan the lady will always go back to him for more. When òun ni wọ́n parọ́ fèmí wípé ẹ eh, nothing happened ẹ eh, I lied ẹ eh, you think I'm a fool. so more ìyẹn ló wá ní kí àwọn ẹ lọ bá. Johnny, and I didn't know that before now salon tí girl, woman ń gẹrun òun so mo ti gbọ́dọ̀ chief yẹn irú èèyàn tó jẹ́ nìyẹn wọ́n ní tó bá ṣe oore fún èèyàn báyìí pé gbogbo ẹ̀ tún máa ń kàn ní especially àwọn obìnrin tó máa ń ṣoore fún that after tó bá ti bá wọn the first time they would always go back to him for more. but i'm telling you the fact. stop lying. mi ò ṣe kankan pẹ̀lú man yìí you know i would lie to you ó ti mọ̀ mi láti kékeré títí tá fi wọ university and you still do not trust me. I didn't do it. look at me as if. Then he tell fool lẹ́yìn tèmi tèmi fúnra mi mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì òun ló wá ń dúró síwájú tèmi and then you, you have the effrontery láti máa parọ́ fún mi lójú kó lójú. kéèyàn pọ̀ mi sámú lẹ́yìn ọdún kan àwọ̀ omi náà ni omi yẹn ṣe máa ní tó ṣe máa rí rẹ̀ tètè àmọ́ tó bá da arú àbí ẹ̀jẹ̀ sí àwọ̀ ẹ̀ máa change sí àìdá ti aró àbí tẹ̀jẹ̀ kò bá wù ẹ́ kó ti máa wà rere tipẹ́tipẹ́ for a long time the moment tó bá ṣe nǹkan tí ò dá ẹyọ kan báyìí òun ti fi bàjẹ́ and that is what you have done look at here that is what you have done. so my darling husband tawale your burúkú you ask your wife to sleep with another man and you are here telling me about what is right or wrong. Kí ló fẹ́? Wọ́n ní kó lè ju tọwọ́ ẹlẹ́ ojúlẹ̀. Wọ́n ní kó lè sá ó sá. Ó ní kí lọ bá èèyàn sùn. All thanks to God! Bẹ́ẹ̀ni ò bá ẹni náà sùn. Kí ló dùn ẹ́? What is your problem? Okay, jẹ́ ká assume pé mo ṣe kí ló dùn ẹ́? jẹ́ ká sọ pé mi ò ṣe kí ló dùn ẹ́ what do you want kí ló dùn ẹ́ gógó èyí yòówù kò jẹ́ you are agree to the worst case okay kátà pé mo ṣe kò ṣe ṣí mi lábẹ́ lọ. my darling husband if you must know I am a beautiful woman by all standard I am pretty honest loyal supportive submissive and so on to you. You are killing me. Láti ìgbà tí mo ti ní oyún tí èmi àti ẹ ti wá for a long time. Mi ò sùn báyìí ní ọjọ́ kan. I get to think, cry and deal with this pregnancy all by myself. What's the essence of all this? Let Lẹ́mi owó lẹ́ta san nínú owó tàgbà tó dá gbogbo problem yìí sílẹ̀. The money is right there. I know Àlọ́ àgbàdo it. I know you are not a greedy man, which is why I love you so much. Nǹkan tó lé lórí káwá wò ó, which is understandable. Àbúrò pé mi ò mọ̀, ṣé torí pé mi ò sọ̀rọ̀ nípa ẹ̀? Ọ̀rọ̀ fraud tó ṣẹlẹ̀ ní bank tó ti ń ṣiṣẹ́. Ṣọ́rọ́ pé mi ò I just kept quiet because Mama, you are not like that. ó bá mi because son ebe ni mo jẹ́ but still mo gba gbogbo kíní ìfún ẹ mo gba títí ẹ fún ẹ bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fẹ́ gba títí ẹbí fún mi I am sad and depressed in my home you make life so miserable for me now and I'm sick and tired of it. woman yìí kí ló tún fẹ́ what do you want. ṣé mo pé lẹ́ẹ̀kan ẹ sọ pé ìyàwó yín jẹ́wọ́ pé àwọn àti chief bára wọn sùn irọ́ náà pa mọ́ra wọn o ṣe fẹ́ gbọ́ chief ló ń rò pé kò sí kámẹ́rà nínú bedroom àwọn kìíní burúkú abara yẹ̀gẹ̀ dẹni mo fi síbẹ̀ èmi fi síbẹ̀ ni kí n lè rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ n ti wo pé tá ti lè ṣe tó misbehave tó ń fẹ́ lé mi jáde àbí tẹ́ni ti ń ṣẹlẹ̀ báyìí nǹkan tí máa lo as leverage nìyẹn tí máa fi fi fi jà fúnra mi but right now mo ti rí i pé ó ṣí ni mò ń ṣe nǹkan tí mò ń ṣe wà very childish ìyàwó yín ò bọ́kọ mi lájọṣepọ̀ ẹ̀ wò ẹ fún ara yín ẹ wo ìyàwó yín. olùbọ́kọ̀ mi ní ẹni tí mo ní ìkọ̀kan pẹ̀lú ọkọ ọkọ mi nínú tí ìwọ madam ẹ má bínú má bínú ẹ má kó lọ ti ní di ọ̀rọ̀ sí ẹ má kó lọ okun ẹ gbọ́dọ̀ ló ti rú èèyàn báyìí o látijọ́ tí mo ti ń rin mi bá obìnrin kankan pàdé tó rí bí ìyàwó yín so kò ń ṣerú obìnrin tó yẹ kẹ́ lose lélẹ̀ I think I will be at peace with myself now. I have to go now ẹ ṣé ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bye bye. relationship. I have to go. Wọ́n ní ìgbà ò lọ bí òréré. Èmi rò pé àbákú ni ìfẹ́ mi àti gẹ́gẹ́ bá ṣe jọ sọ. But mo ti wá realize pé ìgbà mi A làwọn èèyàn máa fẹ́ but B ni nǹkan tó lọ́n fọwọ́ sí. I still love you very much, Adeolu. But I just have to go since we cannot have happiness in our home anymore. Babe, pé tó bá fi mí sílẹ̀, mo lè para mi. Kò sí nǹkan tó dùn ọkùnrin jù láyé. Níwájú obìnrin tó nífẹ̀ẹ́ sí jùlọ, ju pé kó wà helpless lọ. Baby, we've been helpless for a long time because of money. Ṣorí, owó ò lè ra ìfẹ́ tí mo ní sí ẹ. Mo dẹ̀ mọ̀ pé kò ra ìfẹ́ tó ní sí mi. We were made for each other. And we love each other like we always promised, babe. Ọ̀tọ̀ pẹ̀lú babe. It might not feel the same way again. Babe, that's easy to do. It's very easy. No one but Farawa. And our Prince Charming is on the way, babe. We can start all over again. me o quê? ojúmọ́ owó ojúmọ́ ọrọ̀. mo wá ń jáde lọ láàárọ̀ yìí o àti jíjẹ àti mímu mi ni mò ń bá lọ kí n mọ́ pàdé tí ó jẹ mí o. àṣẹ. kí n tiẹ̀ mo ní kí n tiẹ̀ tó ń bá mi ṣàṣẹ. ìyá ara ni mi ò sì fìyà jẹ mí ó ti tó bí ọjọ́ mẹ́ta níṣe èsì fún mi lóúnjẹ mo wá ní kí n ṣàṣẹ torí tẹ bá róúnjẹ jẹ ẹ fẹ́ mi náà. kẹ́nu rẹ sọ ah, ẹnu rẹ hàn gbọ̀rọ̀ o ń dáná ojúkòrò ìpojúkòrò jẹ yíra padà. ìmúbìnú ìyàwó ẹ láti bí ọjọ́ mẹ́ta ní ìsìn fún mi lóúnjẹ jẹ kásìtò ṣe dúpẹ́ tí mú mi tí mo mú mi rìn kiri ìgbà ayé mi gan ìrìn tó báyìí bójú bá ràn ẹ̀ ní mú mi jáde níbi tí ń wẹ̀ níbi tí ń fomi òjò kẹnu àfinú òrùn ẹni èèmọ̀ mú mi rìn àránú mi kígbe ẹ̀ fún mi lóúnjẹ ẹjọ́ ewu pa mí. ọ padà kú náà ni bẹ́ẹ̀ mo wí sọ̀rọ̀ tí ọgbẹ́ ọkàn tó dá sí ńlá dáná fẹ́ ìtọ́ wá ṣe yìí ó dín dín ọ̀sẹ̀ méjì ńlẹ̀ yìí ọ̀ ní fẹnu kó ń jẹ ọ̀ sì ní fẹnu kan mímu. ìyàwó bẹ́ẹ̀ mo wí. ìjò ìjọba wí ní ìsinmi ètò mọ́ mú mi rìn kiri lẹ́nu. dákẹ́nu rẹ kò jíra padà. kí ni nǹkan tí ọmọ ojú ọ̀rọ̀ yára rí tó ń jẹ́pọ̀ sáyà ń ṣe mí bá ṣọ́mọ ni wọ́ọ̀yì ṣóyè rẹ burú ni ọ̀ ọ̀ mọ̀ bí ó wà ní èdè díẹ̀ débi ni káyọ̀ lolú. ẹ orí rẹ ló burú. ká dá fún ọ. èmi ni wọn bá sọ̀rọ̀ báwọn. ọmọ ta ni ọ. èmi ló jẹ́wọ́ lápò ọkà ó fẹ́ kú. ṣé o mọ̀ pé bíbá yìí ti dèwọ̀ fún ọ ni bínú bá bí mi máa ní kí ti di ẹ̀ dànù bínú bá bí mi máa ní kí ẹ̀rá sọ pa ẹ́ bínú bá bí mi máa ní kó dẹni àná tí wọn ò ní rántí mọ́ nínú ìwé ìtàn. táyé lolú. àbí kò lè dàtọ̀ wẹ̀ dẹ̀ ọ̀dà lẹ̀ àní kò sáré kò sáré táyà lọ́dún kí lọ tó fẹ́. mo fẹ́ mẹ́wàá mo fẹ́ gbèsò yẹra adékọ̀ọ́bí tí bàbá rẹ̀ tó pa àwọn òbí mi. ṣọ́ra rẹ gidi gan-an ni kó má bàa rojú pípọ̀ mi. kò ní dà fún ọ. kò sì ní dà fún ọ. ẹni tó. ó tẹ ẹ̀yin méjèèjì nǹkan amúyín ni níwájú mi náà lẹsẹ̀ à ń pariwo báyìí ẹ má dẹnu bí mi jù o bínú báyìí bí mi jù ẹ má dẹjọ́. bàbá ẹ̀ ráhùn rà ní. ṣé mo ti wá ní ẹ̀ẹ́dẹ́jọ ni ẹ yíra padà gbé. ìsàlẹ̀ ní kọ́kọ́ fi ìjẹ ẹni o ìsàlẹ̀ ní kọ́kọ́ fi ìjẹ ni bí ládé kojú ọba níjà ní kọ́kọ́ fi ìjẹ ni gbó ìsàlẹ̀ ọ̀sìn ó ń sọ òkó torí bèbí ọba sọ òkú lóǹtù ogun ló ń tún sí ní ni. mo ní mo ti ń bọ̀. mo lè mi ti ń bọ̀. bẹ́ẹ̀ ni kí ló dé mi pẹ̀lú ẹ̀kọ́ ó ṣe lè máa béèrè pé mo ni mo ti ń bọ̀. ẹ má dáwọ́lé iṣẹ́kíṣẹ́ kan tó bá tọ̀dọ̀ wá wá lọ́wọ́. yóò ní wọjà kọ́mọ rere ọládé ẹ náà lọ jẹ́ ń wá bọ́ ọtọ́rọ́kọ rẹ ni mo jẹ́. igi tí mo bẹ̀rẹ̀ sí. ìwé ìwé mọ́jọ́ yín ọmọ àṣírí ayé oṣù tó àṣírí ayé ọ̀ọ́bà yé rí. Ah! Ah! ní oní ọba ń gbé. adé ọba tọba ní í ṣe ìrùkẹ̀rẹ̀ ọba tọba ní í ṣe. ní abiyamọ tí retí pé mo dé o ọlọ́dẹ kojú o ọmọ obìnrin tí wọ́n fi sínú túbú. Yeah. ológun lèmi ìyálọ́dẹ ni ọ́ èmi sọ fún kábíyèsí pé báyìí ni ìwọ sọ fún pé kábíyèsí pé kò sọ́nà bẹ́ẹ̀. wọ́n sì ní ilé akímọ̀jì tí ó tojú ìyá ẹ̀rọ wọn aláṣẹ. oògùn tó pọ̀ pọ̀ jù eré ń kàn mí owó sì tó ń bẹ lọ́ọ̀ mi. àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ire. lè dá ohun tó ń ṣe ìṣe bí kì í ṣe látọwọ́ tiẹ̀ òun ló ń kọ́ ẹ̀. guys àṣàṣe tìrì o mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé tó bá lè dogun kó dogun tó bá lè dìjà kó dìjà. everybody get out get out shut up go fẹ́ ní pé. tó bá jẹ́ ohun tó wọ́n sọ fún mi mi ò ní bìlì wọ́n tí ara mi báyìí ni mo fi gbọ́ wípé ọkọ mi ló pa Honorable Bólúwadúró tó jẹ́ bàbá mi bàbá tiẹ̀ àti ọkọ yín. ọ́fíìsà ẹ̀kọ́ mi kúnra ni o ẹ̀mí kún bọ́ọ̀dì ni o mo ah, ní mi mọ ọkọ pa. Àyìndé mi ò ní àkókò. tẹ́ ẹ bá fẹ́ kí n máa gbé yín lọ ọ́fíìsì tẹ́ ẹ ti ṣe ọ́ làǹgàtì gangan tó ti yẹ yín kò lè máa gbé yín lọ. a ní ẹ ò ṣe é wò ẹ̀wọ̀n ẹ̀yin méjèèjì á gùn ju tọ̀bọ lọ. wọ́n ní ẹyẹ ilé òkè ń bọ́ni lè jẹ́ kó bọ́ni lè wà dọ́jọ́ gbogbo yẹn.